is Jeremiah. I have the Spirit of God in me. Ilé ayé. Orí òkè. Orí òkè ojú ẹlẹ́ta. Ìpẹ̀lẹ̀ bó kalẹ̀ sí. And you think you can gbẹ́bọ́ lójú ọ̀nà ayé and lórí hambọ́ọ̀rì. You're very stupid. Hey! kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kábíyèsí. àwọn tí mo tún mi ọ̀rẹ́ mi kúrò ní mi parọ́ fún àtàǹtì tí gbàgbọ́ máa ń rìn àgbẹ̀ wà lójijì wọ́n sàmọ́ mi gan adé ọba lọ́la o ọba lọ́la o. kí lọ wọ ẹgbẹ́ nítorí tí. mo ti sọ fún yín láì mọye ìgbà nínú ní interest nígbà yẹn. ọkùnrin tàkùn ọkùnrin tàkùn káwọ́ wẹ̀lú tó máa lómi lẹ́yìn ẹ̀sìn kúra wọn. dying. are going to die. Bàbá làkùn bàbá ẹ̀ ló máa kú. Tí bàbá tó bí ẹ lọ́mọ ò bá kú, ó máa kú kó tó pogójì ọdún. Àjìbọ̀rọ̀. Bàbá mi dà. Ibo ni bàbá wà? Adébáyọ̀, ó ṣí ṣí náà ó ṣí ṣí, ó ṣí ṣí náà ó ṣí ṣí, ó ṣì ló ṣe o a rí fùrọ̀ adìyẹ fùrọ̀ yẹn gbọ́gbọ́ níbi tí mo lẹ́nu tó fún wa mo fẹ́ mọ tó fà á bí mo fi rí fùrọ̀ adìyẹ kankan. Ajibade. And immediately you wear the pink color. Ah! <laughs> A lot of people will fucking say yeye you because <laughs> your nakedness will be outside. ó bá a lókun.